وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضي الله تعالى عن السادة التابعين والعلماء العابدين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيبت ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والسلام عليكم ورحمة الله وبركاته ije baya Allah subhanahu wa ta'ala lailan na yiwu a zanzuwa cinan ko wo guba tuba mai wuri sama wo guba a yi wo guba lókè ìlú azumuki èṣì agágùn pa kuta, alhamdulillah etuku bari nan nan ga jiki Allahu akbar Allahu akbar Allahu akbar ya go to ita zai wono to zamani kan tondo tapi ba ka tuna safu ti tsaye tun ojo yi ga pe ki o emi gun kan dondo na musulmi ga da ne ba ko tuwo na wai la ya gwa sai ka kuri ka kuka su ci yi da akpa na ka kawo ya yi da akpa na yi madaka na da ci cire ga ci da ne ba ko ba ta na su kufa gani da yi na kai ta ajin ta gaga da kun ga ke a zunga ni ìwúji pété ìgbèjì ọ̀kú yìí ti yẹn tó rẹ̀ yìí yẹn tó ìtó ìtẹ́lẹ̀ náà ti wọlé ìtọ́ kí èwú yẹn yìí tẹ́lẹ̀ máa kí èwú yẹn ẹgbẹ́ àtún wa èso báyà azùn na alibarika àti alikayi náà ti bọ́lá kí èsì yẹn bọ́lá kí náà yìí ọmọ ká tún lè fífú nga yi lọ́kàtí náà yìí mọ́nà kàtà lọ́kàtí náà kí náà yìí pàtà náà. Daga san ya ka tuba al-Qur'ani, wala ke na san ya gwasan sikiriji wani ake na san ya tafsiri luba wani ake na san ya gwaji wani ne ga dan ba kubo na wani ake na na majiya na kuma ake yi da yana ba na wasu ga wake tiro wa ji na kan wasu a cikin wasu da na kafa ciwo wasu cikin da sangwa ebe na ebe guwa na kiyaye da ana ebe kuwa yayo yana zan ga-eji jile na da ka kuna wa ke ci tashi na e ba so da na wanda na amma ya bayana ya na ga yi ba ga fayon lamarin ku ya ci ni ga mu yi salaka ga fayon e ba na alqur'ani na ci baya annabi muhammadu sallallahu ta'ala ga na da na alkur'an na bayanin gaba da iza ki sau mini kogo na gidan ga ci ga ya annabi muhammadu misali sun ci koko ikwai albarka kin da allah subhanahu wa ta'ala wa ya jahiliya sabr qadr masala ga alƙur'anin na yin shiga ya annabi muhammadu fi lailatul qadr da ni ba kun ya shi na ya shi kokona ya shi kici da wannan su kwace alƙur'an da annabi muhammadu na kuma ga ya shi ya shi ya shi kokoko sura da ta ga inna anzalnahu fi lailatin wù. Nàá ń fi ha. أمرا من عندنا Allah subhanahu wa ta'ala da ya alquran na cihi dan ne ba ko shi da bai ji kuma lailatul qadrin lailatun mubaraka ya alqur'ani kiji dan ba ko shi na kota na aya ba shi non je bana ga ya alqur'ani kiji dan ne ba ko ya yeshi ne yeshi albarka na dan dole ga don ta albarka ya soko o ta albarka ya alqur'an na sai don ba don wai shi tira ko ko ma adaraka ma lailatul qadr ti ma lawo shi to ne yeshi ko ni na يشنا ليلة القدر يشاء القدر إنا خير من ألف شهر ونقى تقوسي ويهدونا يشيني دونا نقى تنيني أرقوفنا man shi la an kabitu lissafi abun nan a gaya ta kutu ya gaya lauje ɗaya ya yi jade ya de ɗaya shi ne da gute ta su tsaguni eighty three years and four months. Ìbáadá náà ìzàdìdà ń gbà pé ìṣíyàn alùpàdàrí náà ìṣíyàn mùbáraka náà náà láàdá náà ìzàdì ìṣe ìbáadá ń tún náà fún gan ìbáadá náà ìzàdìdà fún dòtí òmòdì ìpín náà àrísà àkáni eighty three years and four months náà. Èyí awúkí ni ọ̀ wíjọ ọ̀yọ́. Tàbí 2000 àgbà ìdí 3 years tà atabotami tàbí gbọdọdọ ayé àtàdá àti ìṣúná ọgá ìbáàdà ti àyàwó láàdá yézè ilé ìyè àrùsà ká ní eighty three years four months náà ọdọgbẹdẹ èṣù ti di ìṣúná ẹgbẹ àdúgbò bẹyìn náà. alùpùpù ní ànábì muhammadu nga sọkọlá tí wọn nàta bọlú ìsirayẹlì àyà dé fún ìyè kan yìí àmọ́ àsọkọ túpà ìyíyà yìí túpà ìyíyà yìí náà láàdá yìí àsàgáyà náà. ibada na adịbe 83 years o eya shirye wuce ta su sọguni na ibada na adịbe mgbakọ ya mmejọ kpata mọtọtọtọ bụ anọ sokogo wa ya al'umma shi ya annabi muhammadu kwaye ni kawai ya shi ni kawai a ga ko. da ya shi na ci alkur'ani shi da ano min hima maki na tsaye shi kwaye nan ko yi bayyanatun mubaraka ya shi albarka ya shi albarka to annabi sallallahu ta'ala alaihi wasallam ga yashin albarkan na ihuza iwa yashin na za ibn yashin na yi ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها ملائكة ملائكة يا في تباتا داشي أدفن ملائكة سقوي شكل بجي شين ليلة القدرنا يا داشي الملائكة يسوي والروح فيها ثم ملائكة جبريل ثم يتشيلها عن النبي محمد أنه كيف يكون بقامه فهو البحث هذا قلنا يا ومجين دو شابيج يا الخير قاتل لا يهي so ce ci kokari wajen da ki dai shirle dan gawa na ga fayan na ta no ga ji le na ke ti ju ga fayin qur'an no ga gbale na ke gba ga fayin istighfar no ga ji le na ke ti zikirin kaka na oge jire na ke duka fayin e ka suna wa jire go duka fayin na e ko na nabi muhammad ga ji duka fayin e ka do shine ga kuna arma nabi sallallahu alaihi wasallam tun da imam al-bukhari da muslim ku bai bai ba inya nabi muhammad aisha ka ku da do ya bene ga nabi sallallahu ta'ala alaihi wasallam ja ce ya taqifu wajibi fi hitika wajibi da ake ba masallaci awawa nduru ibada isi ibada ibada isi ibada kan gando ramadan ga ke buwo tuzona annabi da masallaci masallaci ba wani leo olumida sai ko buwo tuga mu an ga annabi masallaci di jumbo adda lokacin ko ko burai no ko ku be da albarko ne da aminci ya huto zuma da ne annabi muhammadu danta irfaqafa azwaja inyuhi atatie na anabi tati wera ba bisi kpe kpe eiti kafi kende masalati ti ibado kende masalati ti ibado ori pe ti na be ko so ale dalili dana ba na ganga ke kollo eiti kafu matuka de nga so mutunci da gibu kuma so amana yebo kuma su ne so ko nga ja gibe eiti kafu yanda la da be eiti ne tanu agitu no na re ga lo eiti ma e fa kini ma fa are ga lo yi jima daga na ma ga a gana ta yi tona ma ga a lo na masuku ito ma fa an za ja da idi ta bai na ja lo a ini ja da ima gaskiya ga kenan shi ba ta da na ito a daga ya lo a ya lo a ya lo a a ga ga ga ga ki bayan da shi ite fa ina fa eh ko bi ne rodo wa ne ga ga lo yi jima ọgbọ́n ní dàmọ́ náà kéwòn làwọn báyìí ọmọ pọ́kùn kára lọ àwọn yìí mà ọmọ kára lọ mọ́ọ̀lì ti yìí mà ọmọ kára lọ bí kò yìí mà ọmọ kára lọ súnmọ́ yìí mà ọmọ kára lọ yàwó yìí mà ọmọ kára lọ fi dáwọ́ yìí mà. ìlàgídé ìdàgí káńtà yìí bídà àbúnà bídà àbúnà èkó jùmọ̀ jùmọ̀ yìí to hadisi kyari tabbata bayi daga baya, imam al-bukhari muslim muslimin na ma-agụgụ magogo bayi daga bayan giyan umaru na egisaid na umaru abdullahi saku da ya ya fata na annabi sallallahu ta'ala alaihi wasallam waji wa bi itikafu in zo bayan ramadani in sahabun da ake furhura an da ake ba masalati sai ibada na na aisha saku da ya zo ga kan goro kan dondo na ramadan ga ke guwa tuzo na annabi sallallahu ta'ala alaihi wasallam da fe ahaya al-laila wajen kwanu sai la shi darayi wani ne da wajen shi darayi kuma shi ta tun kan waye kan waya wa ai kaza ala to ya luji iniji to giji wala safe sho an doru gallele mazan doru nuku te shi ra yesu ko dana e shi albarka idana washe da mixer annabi ake fiye daga bayin imana wa bina ta ibada ji ya to shiga bayin abe ta ruwa ramadan ga kina wa ji kokari kana la fi na ya ji bai ibada ji ya to shi da mun wai to shi da ya ina ji kokari fa da yake da ruwa ko kuma ya shigo ya shi na na wo wo ba na shigo na kokar na na da shi da bana na tsoma da duk wo ya bai na wala ce ba na ba so yi ko ba to ya tawani do na yayi ba ni ga ya kada to ko da ke ma ke yanzu bi mai yanzu yo mutum musulmi ga yo Abdullahi ibn Abbas da kutu da yardo da sayyidina Umar da sahaba ya annabi Muhammad yi zamani sai adam ya shikiti ya shan laidatul qadr rangar wa ba na doka kai nan amma fata bana dodo ku daga tuna fa admaru anna fil ashr al awakhir fata ni sa'adu ke shina ci alquran da annabi muhammadu daga lawil mahfuz daga sama niyyar hidana baitul aisana wuyinniya ba kwaya ramadan bo guwaye yanzu ba kwaciyo sai ya baki luganci ari mafada abdullahi ibn abbas mu wọn da bai sai na umar ga inni la a'lamu ayu lailatin ayu lailatin ni abdullahi ibn abbas ni ke so ya shinu yiga ya shinu ya ne ke rabata ya mi subhani ga ni ne ya shuku na ke ramadan yo amma abdullahi ibn abbas ga ya shi ayi ne fa na su yi nan ke ibn umar ga ya shi ke fa kici so yo ngai ya shi ya tarko shi ya kutu agaga anyị na nne elu azụ ezigbo kutu anyị nra ya tebara kutu abụ gatogo da eshi uche ma bụ na abụla dị na agba azụ ihe shie na elefe kọdịrị ụtọ gada ọnụ amma n'ụtụtụ abalị bụ otu da nchigbu a ana masa ebi na umaru gan a anyị na alimta bawo da otu tebe eshi tọkwa shi abụ nnaga iwe ọ nga ee oga jita anyị alaka nla ụtọba asaba wọ́n mọ̀ nípa pé dúró náà bùtù àbá wọn tí wọ́n ọkọ̀ di sámà bùtù àbá sọ̀kọ̀ di kì bùtù àbá ìpàdé ìlàlẹ̀ ìjìnlẹ̀ sọ̀kọ̀ jẹ́ ìjà bùtù àbá ọgá àti sàwọn àti àti káàbọ̀ sọ̀kọ̀ jẹ́ ìjù wọn zùkútù àbá ọgá àti sáyì bẹ́ẹ̀nà sọ̀fọ̀ọ̀lẹ̀ mọ́rọ̀ sọ̀kọ̀ jẹ́ ìjù wọn zùkútù àbá ngene yi sọ̀kọ̀ zùkútù àbá bùtù àbá bùtù àbá na tókun òsìkè làwọn ọ̀dọ́ lọ́gbẹ́ káàtó ìṣẹ́lẹ̀ lẹ́tọ̀ kẹ́dùrọ̀ tó tọ̀pọ̀ ìṣẹ́ tọ̀pọ̀ ìṣẹ́ zùkútù àbá wọn àyọ̀yọ̀. so alaiman ya ke bayan na toku don ya shi wuce na ya shi kwancin amma annabi sallallahu ta'ala da salama uke ne ni sura don gai ya shi wuce ibn kwandaci annabi gani ya gani den da ya ga ya shi kwanna ya waza ne ga ya waya da ana ya shi kan zuwa wani ramadan bo amma wani da wani na ta gimbe da shi na ya ta bari na a yanzu wacin ban da farko yi dina da ni ga ga zayo amma yana da gona ya ce wu da ba ko su wu wala ke zuba da madana musamman ifinin yi fa wuce shi na wa ga yi shi tafa da yi wa ga yi shi da wuce ko ya shi da wuce ko ya shi da wuce a be ko ya shi da wuce e wu ba ko na yau na yau aga ga ji mun lalaki ya anabi amma wa ga yi shi shagali dan ba ko fa na yau pẹ̀lẹ́gẹ́ ìdíngbàmà pọ́pọ̀ náà yọ ọ̀gá àti pàdé ìlú alimá malik sọ̀kúgbé ìgbẹ̀kúgbé ogun ọ̀gá yìí tí jẹ́ na ẹlẹ́rẹ́tẹ̀ kọ́dẹ̀rẹ̀ náà ó sì jẹ́ ẹ̀kọ́ yìí wútìrí káwọ̀ yìí náà dẹ̀gẹ̀dẹ̀ tọkọsí yẹ̀sí tọkọsí bẹ́ẹ̀ ní ńlá ayọ̀ lọ ṣọkọ́ dẹ̀gẹ̀dẹ̀ yẹ̀sí ẹ̀yìn náà dàǹgbòrò tútù dàgbẹ̀ èé lábẹ́ sí ibè èé kẹlẹ́lẹ́ bẹ ìbáàlájí àdàkọ́lẹ̀ ramadan yàn àdọ́dọ́gá àdúpàdé ìdè har mana na aisha ta kude da wuri wanda wani gina nabi sallallahu ta'ala alaihi wasallam ga abe ke in wa kuntu lailatul qadri fa ma da'u me ga di padai be she lailatul qadri ta satu ki yana me ajina ki azuwa me abaya ko china annabi muhammadu sallallahu azuwa na ga azuwa zan bora su ga ko ci bana annabi ga yana wa ga buga na kuli allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni àti wọn gá anabi láwọn na aisha òun pé kò gbẹ̀yìn náà àbá gbẹ̀ngbà pé o pẹ́ lẹ́yìnlẹ́tì lọ ọ́dẹ lọ́nà. ẹ lọ́wọ́ àdókùn bá àdúrà ńgbà pé o fòun sọ ọ́nà èsì ń ti ńgá ìtura rẹ̀ èsì náà tó o tẹ̀lé àti bójẹ́tì etí àlì ìtújò ètí táàrí yẹn náà àdé ya ní pátá náà èsì ń ti fẹ́ di tẹ́tẹ́lẹ́ wọn. ànàgá àdé àwọn tì náà èsì ń ti gá àsánpọ̀ tó ń tó tíjì dókùdà bàyá títà tóótó bàyá dàjẹ́tì yìí bàyá mímọ́ yìí bàyá bá yìí ẹ bàyá dẹ́njì yìí ẹ bàyá má yìí ẹ bàyá kìmíye ẹ bàyá gòṣìṣì yìí. ẹgbẹ́ ní ipa àtúwò rẹ̀ aláwọ̀lá yìí tún pàdé yìí tó nàgá yìí sọ fún lẹ́yìn pàdé yìí ní ìyàdó etí hàn lámàrí fọ́pọ́ náà yìí dáná sọ fún yìí yìí. ọ̀rẹ́ آياته خلق السماوات والأرض وما مس فيهما من دابة وهو على جمعهم إذا شاء قدير يمكن دولا آية إشبه فرانكي دوتيني نيا سورة الشورى الله سبحانه وتعالى هو من آياته wanda wani ba kuyin aya jo mai gace kago jijo ya Allah subhanahu wa ta'ala yi har ma ibu na jinnina don ba kuyin yi galle ya jiro lalle Allah ga yi Allah wani ki ya wuce jo khalqu samawati alita ya sama kuka ba nojina wal ardi to alita yake nojina an dora ta kammala nun ga sandora ati kele na to ko tunni da sarare to to har be ne lale bana ga ta sama na ya awo ara la sa ja ma tawa ka ki wa tawa to ye to are pata ali ta so ko yi no da wo ne to to ke ja pare gande ali ta to to no ke ji e bo ibo no ene ye be sama no ene ye be ki bo no pata e bo ibo wa kala ta lakum ma fi samawati wa ma fil ard wa alayna jíjẹ́lẹ̀ tó kọ́sí sánà bútù àbà pẹ̀kẹ́ bútù àbà náà ẹgbọ́ awújì dánwọ́ náà lẹ́yìn orúkọ ẹtí kágbọ́ ẹtí òtí ó náà lẹ́yìn màá tiẹ̀ láìkè ẹ̀kọ́ daga nan guri ga juwo alitan doro daga juwana a shama amma a ji alitan doro daga na ajiya iri kendo ajiya sokuna kendo da alitan doro daga ajiya yi kendo su kwa e ajiya yi wana na to alita ndora da bana ito ajiya iri kelo ya ajiya so kona so ko bugi ya ji ibada yo amma ba ta fihi ma min daba ina so ko da ya ke cikin bo to da dabbo na wai gugwa nyen ni bo ya lawo da jijuwi da kabuwi وهذا ابن كثير وهذا يشمل الملائكة والإنس والجن من ليس قد عكتك بنا وقفوا كذا ọmọ afẹ́sà ti ìgbìmọ̀ kó ẹni ìsọ̀kọ́ bẹ̀rẹ̀ afẹ́sà sẹ́mọ̀ pẹ̀kín náà mini àlítẹ́ sẹ́mọ̀ yó mẹ̀láìka ìdẹ́bó mini àlítẹ́ kì í yó làwáńgì ìdẹ́bó àlìjínní ìdẹ́bó wọ̀sáyìrì àyẹ̀wò ànáàtì bẹ̀tẹ̀ bàndó sinmi ìkẹ́gàn kyiná alẹ́sìláfẹ́ àṣkáàlì yẹndo làǹdó ní ìkẹ́ kákákáyín wà lùwání bẹ́ẹ̀ fani ìsọ̀kọ́ jìyà kákáyín náà. wòhùwà aláwọ̀ nàmà قدير زي دكابو يمكوشنو وشنو على جمعين ngabe gawa ku dangi yaka so ko de kabo no nga ku ko yaka da na ida ya sha abe jonga abu gawa ku ayi kana ma le ko ni ku ku ga ya faki amo wa ma طيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله سبحانه وتعالى وما أصابكم من مصيبة مصيبة دور لقد جينا kuma musiba yanzu da ta zaje jiza ma fayin ba da wani musibo ko je wani gidi a musibo ko je gidi a su musibo

ina ya kwaso ikidaya yana gana musiba iteje bimana wama asabakum ayuha nasu musibati min nasaibi ade musiba mini musiba na adeza wangijina fi nafsi au lmal ebara yeyo ko kuma ebaye dukiya ji bwana fa innama hiya bisababi maasikum ina itipa musiba idea yana oyi sababin lembana yeso ejiso chino lebe ito da nga yi kpa na la musiba soko si de fɛn yin na ɛnɛ ba pɛ yin de soko yi yi ɛnɛ lara yi de dan kabi ta ca no t'o ti gaa yi o ɛnɛ la ti te ti t'o yi o ego musiba na ibe yi na nye na ego guba ba yi nye le ba yi na na kɛ lo kawala na na ji de na na

mai ke ji sauki jaye daga kwakwa su dubi na ke ya ji na wani kendo ya lemi bana gami gami a wai bata ije ko a da zandoro ya cikin mu na su suwoyi na bena amma sauki mai ke ji yaye isi misali fitila ne gaban nan ne so kuma muhimmanci na gashi lokaci yanzu a fiye kya hotu na kwa gbagba laifin na mai yi ji allahu na canci wallahi talla zandoro gbe zandoro gbe gawai kun soko adẹ́pẹ́ ba bá ti ẹ̀ yá ṣí ìdàwọn jẹ́ jẹ́lẹ́bí sọ̀kọ́ àná àyà sọ̀kọ́ gangan gangan wọn àwọn ìwọ̀n gangan bẹ̀ mọ̀ sí ìbànú yẹ wáyé tó dùnà yá alákàrúwà wọ́n lè sàábà ń lọ sí ẹ̀zá mọ̀ ní àní annabi ti da sauni annabi muhammadu ń lè sàábà ne da wọ́n jì ga ya kungiyoyi ga bishe

laifin wani su kpaata na su azaba azaban ga kpagan alajin kiyama lu lujin ebe kiyama ada bẹ wọn lugagwa anabi ga eh na wà jẹ́ ka azaba su ko wọ́n ɓata kayan na kendo wọ́n bi ci kiyama da na kayan yi su a dana na muhammadu sallallahu atina fi asana وفي الآخرة حسنة وقنا عذاب النار سقط لو غنشي سو ما أصابكم من مصيبة مصيبة غير تينا فبما كسبت أيديكم na edena ene etozo na emo a na da ana wani na iya ga iya yi abu mani iya ga iya nga yi dezo kiti yi gati kiti Nigeria adana adana adana musulmi gama ayo bangare abu gama ayo ta ajo bina kuna da ta ti je kama pata na ile jiyana ye fesi bina kuti ucha musiba ucha ni amma so ko ga nwa so ko ga nwa ati tituba ka ta ya ile na aga ga da na ja namo azo intia zandorus lo soko ga ga ede mawo daga bayan Allah subhanahu wataala e addo kun be tu de deji ya wuci jituma ngala ka ne ya e na ite gun yewo yo we wa ti baage yo gun ewe we wa wo yo gun ewe wa lo kata da ya musiba we du ami ni wo so kwa ga wa je musiba na ke wa chino wa ma bi kwa e ka pata te da ya e, e na agụkwu ọgwụ kata obo awụwo chewe abejejikwu zumogbo ama atọbọ nta atọgburu ya ebe na ọma asabokwu min musibatin obi ma kasabat aidiku musiba ndoro ga ede etiki nnano nye na egwe eso yi di anyị na amma waya fo an kafe so ko gan ke papa gangan da ya ku dondo ya etu de na ihe elo na kata wai ga kendo yi iju na gawa wa won yo o anzo na ga no ipare azabu fi na na wa ye fi an to na sọ̀kú fagangani bẹ̀yìn ngalan gwẹ̀yìn dọ́kun gangan bẹ̀ istigfar na ya tẹ́ jina kọ̀kọ́gọ́ wọ ma antum yẹ bọ̀nà adamu jima ya ke fi a bi mọ́rọ̀jì zina lana gbabi sọ̀kọ́ kpan o mira gani a je ka ebe azabe ya e ga ka ke azaba mi lugwa na ede masa yi ga huta bandoro ya lo na azaba mi a nye kpa wọ ma antum bi mọ́rọ̀jì zina fil ab yadda gwa ya cikin na na bwa yadda gwa bandora bai gaya bicilo ebe ele ga azaba wana azaba nye kpada ebe na etu na elo na ewo gbata kuma an su bi mu'jizina fil ard kuma lakum min dunillahi yadda zan doro zuma ya Allah uba min waliyin na yi tamakoji ciyaye na wala nasiri da na ke buye daga azaban gabe kan abi a yana ya tolo tuna zan doro da ba lakum ghairu lahi wali yajawalin dondoa yatawalla umurakum na alaye da lamari ya jina wai ta da maswali akun utaji a rikon daga ka ta ba gabe guta gwa ya wana wanda ba an doro da bana ganye da azaba su ko wasu ko gayin mace yake azaba wana sai su ko su ne a dabba nan inda bibe na biya an ga da nan mi mace daga ba su ko mi mace ni daga ba su ko bo yana su ko wa bayi na pata ibi dake ya su ko iti tirali ya su ko amma ngore fitila na cibo da ana an ga soto lu kan musiba wato ba duwa to ko sawo ne je ga shi to ko ya anwa o je na jumbe ina ene mi to we to aso jina ga jumbe yo o ge ga so ko anwa so ko anwa to to ma yin ba no ja lu de ya kan gani ji ba ta icho ba ta fitila ju sana fondo ti ba tin babun na to yi gidi sansama uya ate waste energy da me ya waya me ya waya fitila ya tabo afon ya tabo da kataba a ce nyeji ya ce nyeji ya ba ta wuce dana ya wa kade ya layi ina nan ma zo sokwewa banna sokwewa banna kanu era nje nyo da te ja la te janu ya ne ga la tasri filma da ji ba na da nu me da afil mai israfun to nu ba na da bane da ji be nu ya ne ga e ezu ja afani be nu na ta bukatu kenan ba nan nu abu wewo ati baner electric na ike ekile na nga yoruba batabi na ina zan ciwo nke bukata wọn tó dẹ̀yà sáwọn ṣe gíà wọ́n wà bukata ó dé egi na ọ̀sùnkún wọ́n zò ní alukur'ani aláwọ̀ sùpàdé ó tàlẹ̀ gẹ̀gán wọ́lọ́wọ́ yóò àkízù náàsà wọ́lọ́wọ́ yóò àkízù láwọ̀ náàsà bí máa kẹsàbù máa tàrákà àlàzọ́ àríyàmì dáàbà da su kwa ga wọn zawangi wọn be laifi e na zawangi ji wọn wuce ga wọn la'aza ba laifi wuce gubi wuyi a da dabban doro na ta cikin mu labi tipaki wai na bena an doro a cikin boci amma mun je ji sauki lamari jiya yi ba su fata ne ya le ne so ko ga ji sauki jiya yi mun fe ne beti fayi o ta ka to pa ki ona suku je ojuru jiya e bu ya so ko no to gba ni e bo so ko ya jo da nigeria ka government ga ji ne ju ala Sotaki Buhari ce ga gan, it is a shame, a gbowoyo ya yakin Nigeria na ga state ne da Nigeria ne 36, mini 36 state na 27 state pata aya ta larewa ga egbo ya Nigeria. Ima je ba soko, da soko ke wula ka abun nana. Da wani Mr. Goodbye ga ita bo don a bedde daga federal level har da local level a da salary to amna ciya. Ebo na mini a to ne ta tamuri ke na ga wani su Nigeria. Lokaci a bedde Nigeria salary a yare, e wato a yare. Ano, musiba na itozo na gaye mo elo kula ndoro nyina na bana na ndoro kitubu la ko di sauti zo nabi gari sauti zo nabi to ko di sauti ayi to Allah o dai mu yi ko ela ibe ni wasi den naji pata zaga ji man de ko ina ala khairu wa zo ti ya hono ale النبي صلى الله تعالى عليه وسلم هو الذي نفسي بيده wallabi nafsi bi me shi kuti gangan da ya tuna raini annabi muhammadu ta hubo na kuti shi musulmi na hausu e da yadda su ya arbe dayin arbe kwasha hannun arbe ka abai kpata na ile fi dubu da zawai baya na wani an gbere jira lefi cikoko na wani kuya kan musulmi musulmi wani shi kutu dangane da energy allawa na ya annabi muhammadu zan wallazi nafsi biyadi mai shi kutu gangan da ya tuna rayu da gugu nan shi ya annabi muhammadu da gugu yi shi kutu bai gaga na wana a ti gaga kudu foro a ti gama wani jin a ti gama wani jin foro a ti gama gungun si jo ga la talifu bi a kun wala dole a addadi ega ce shi kuti da yammin mana shi mai na ma da ma ce shi kuti da yando tile ya ke huna ma man kana halifan fali halif billah dan zuwa da gawa shi kuti na shi kuti da sokwe kawa shi da sokwe a auliya mut an sokwe man halafa bi ghairillah da ga shi kuti mu da ku shi kuti ana fa qad ashraf da wata la fa ko ba shi to shirku yo abawo shirku ne wa za su ga musulunci goji musulmi na amma ne bi bi jiwo tafi ne ga wata ya gida ta yani eh to kai da da wakiya wa ijabe tayo e da e ne a kan goro ne kiya maka biya da na wororo ya yo kada tsoko umma da kita joyi arbe dai arbe ko sha nabi wa sa o da ji kutuwo arbe so ti na to annabi muhammadu tuna o arbe soci ya nabi arbe soci ni arbe soci ya kaba yi soci na Allah afu amma ji kuti ya nabi ma a ji kuti da wajen dondo ma ga ji kuti da shewun dondo ma ga ji kuti da yamancin dondo ma ga ji kuti da yin dondo ma da sokon gawa shi kuti musulmi ji kuti da yin an, ga yi karatu na nabi da yi me shi kuti ran da ya sanar rai da annabi muhammadu gwagwa na ji za wuta Allah ya nabe ga jeji kuto ngamma siibul mu'min ene je mu'mini min nasabin ya wala wala wasabin bi damuwe wala hammi bi bayi wala hazani bi bate bata damuwa damuwa damuwa ne je yi hindeona yi bata na damuwa yi pe bayi yo

sokolo la bɛn de budu pe gafara ti ya yi ye zumbi ne si ye diɲɛ cɛ mali si ye ale de ka ata shauka ata to ye kangi na duza bi tiɲɛ na sokolo la bɛn olu tɛ gafara yi ye ne fin dɔ tinu jina manga kanyi ka tɔn ba na ko a da wuza e kanyi e kanyi a tun ko a da a dun si ye o si bi ti tɔn a da a dun si ye ale bɛ ga ye ka tobi tina o tina. sai kan gina tona ta damuwa da yin zaimuna ta fargaba na luwana ta yin gbanyi ta yin bata ta razana ta wahala ta yi zu ta fargaba ta rikicin doro ya yi yoyi gelin nona so kullum lati ya bude buzo ga fara su zubin lokaci na a ni mu bana ta kullum lati ya bude bu mai shirin buɗe ma diga fara su zubin kuma ga diga fara su zubin suku ya zo shi ci ne ta fitona kin da da wasu luwaina ta ku ga kuma okuja chibura lade ime chegbo mbutende na nayo uchema kisina na bata na soko de chigya soko uko chigya so tu uko chigya so tu uko chigya so tu uko chigya kuji tiniya yi annabi muhammad sallallahu ta'ala alaihi wasallam ke tayi idza kasrat dhunubul abdi abekel zunubi na wuje jina ga dotuna abekel zunubi na wuje jina ga dotu fikin bona ولم يكن له ما يكفرها umarjiyar don da waji da kwale su ci fayar wanzu ne yuci ta ga tunina na ibtala wallahu ta'ala ka kwajin mawuyi yuci ce irin masire yi shi da ka kwajin mawuyi yuci ce bil huzni bai maori tala ebu nana gbɛndɔ yi la yi maa ni dege mi ma so nana yi dege ba sɔko ɛnɛmɛ la sɔko tɛ do ma yi na ɛnɛ yi fɛ dege yi na ɛfɛ lee fana yi di na aga gana sɔko tɛ a ko ŋun kale fi su yɛrɛ ka bɛ ŋun si a mɔ ma ko waa tɔ ŋun k'a ba sɔko e da gɔnɔ wo ma de ne kesi e zɔba la ma ne gba fada la fɛ yi wa ye. ayi ke kakwe Allah yana aljawar iya nuwa to ba da ji katin mu yanzu na iya nuwa da ji katin mu yanzu na don ba kai aya ne ga ke to kure nan jiran ba ogan ne ya to ne be karano fana kal alamin ba ga fati gibo za ta ne ke tini ga no jina ala la ka da to eya nneɛma yɛ wakara na atu na na ama mu na wo egu dɛmpɛn mu ewa wo ewa yɛ sɔkɔ yasoso bi ni wɔn na yɛ aka no ebi wɔn yi na agbata ɛwɔ yi ama eya no wɔda na awo ka a ala anyi kofi mo agara kofi mo eya amagye a eya akya ewa wo ewa yɛ aka ɔsua na ɔda ala yɛ ewa wo ewa yɛ to ekyir wɔn alɛ pati wɔn alɛ eya mo na

era nem da da da da da da tinha de cada socorro em dava e para socorro lá que se era de da hora do que quando anda bamba e simulria um da esse na chita. e a e a suco foi de lama rawakida e a tiga se uta da nem a la vare da tinha ó lembro wa uma luz nova ó lembro wa uma luz nova socorro bamba a gente amma ne ne ɗin dai lokaci ya cin ne da karaji da ya eji ji mata ta da ya ce da ya da ji lafiya ga wani wasu ko da ka buri jiki wani sosa ya la duku ya kara ya ba su jike ya ne ya ke ya ba wani kakwayan

mai zaki sakwena amma wa sai gwarfe da kulli ya domin dondo sabbarin na ga jankuri na sakur jiya mai daji ya toci na kullum momini sabir filibafa da ma an egwa wun na tafiya zambor mai momini o mai jankuri lokacin ga da bafin wani egwa wun na ce a fi wa ce ya yi fojite ya momini na ke sakwai da kwajiyar mai ga sakwai ŋlɔŋ bá ya ló ń gbɛgbɛ mɔyò tó kó jì àwọn láti pàtó bá tó yìí àti òtò sísè é kpà bọ́n yìí kàrà é kí n bá bọ́n àti ẹ̀rọ ló o àti é àǹfààní lò yìí ẹnì ẹgbẹ́ owó ẹ̀ fẹ́ ètí mú un o láti kó ya jì dẹ́gbẹ́ wọn tantoro na ikiyo sobari alawazi yo tika tuye mubalaga yo wa asana na gate tatiye zamboro na isobari zamboro doku we mwachin da ninda kwe zijiya kuri ona so kwa mwuchi ne we toto akuri ona ya tige kito kwe ya nego amaga bi madege bi ga yo toyi wakan no jo da kuri to kwashi na ada to ga mu jiyo to ya ba shetan da rozo ne to ko kibo da ba akuri na akbo ne kwalban kuri bi lokaci ba sama so shi ga azimu shakurin alal asaya da dokun wani sarai etiya etido ya soko ya yi rato ya yi so ji soko jiyuna nga le ya nuwe oji pe soko yo amma zane mana wace so ci na kawai le ya nuwe ne wasu da dabarar oh kana zama fura banadama atọ a ẹkẹrẹ banadama a amma zane kike so ko ne di banadama atọ ga kan da ko ga wa ma wani jin na'am ويعلم الذين nga ke ba wọn tó ba mọ yòókì kò hùnà wọn á lànà ike ọlẹsẹ àlẹka bí máa kásà pé wọlé òfin yà á jiná sọkọ abẹ́rẹ́ gà ẹ̀rọ wọn wọn zà á ń di àgbẹ̀nu ẹ̀ ẹ̀dá ká jẹun sọkọ lẹ́ẹ̀fọ́ sọkọ wọn àwọn etí lẹ́ẹ̀fọ́ bọ̀ wọ́n ti àlẹka ọ̀dọ̀ ńgbà kọ́ nu ẹ̀ lò alaka mi fi lókòtí lókòtí ọjọ́ àwọn àbẹ̀ nu adìgbé ọ àbẹ̀ nu azàn kàní mo ti ẹ̀rọ tó kú àtù òkú ilé kí o yà á tù. da ya su ya maza su a kina kila haula la a ale ne to bo mo pa ne tita to wa kango sanaga mo no na tita to wa kango na su ne da dai ku ne kiwo kirgin man misali ga ya ci sambe ne to ko mo da wato ya ci to hada hangi kuta kan 700 450 ciki biye bi kawai ga da bela ne ba ki ba na kun mu ta fita daga fita a cikin bai da ka o wajen an karshe ne ba ta su ban shi to yake da ne faruwa ne yake ya nuwa ya ci ci o mota yo ban da fita su ga ki ne ji soko ko ga awin bi ko wannan ni ma kasabu kuma ya jalaka fi e ya nuwa no e bolle fi ne ya so jina sokogo yafu an kasiri ime fafanan da kuton da su bi na je jina ngama lai te bengwa daga alaka wa kando to nga ji fara ala ti aga wa wa ya'lamu alladhina yajadiluna fi ayatina ma lahum min mahisin to ko jana ga ti li ya'lamu al-kuffar mujadilun ebu de bulu kafir ne ye bomi fi ayatillah ni ne ba ko aya so to ga zamanu yona a ọrụ ga malahun min ma'isi bana buwana bana da ba kwa bita ga zaba su kwa gwana hunga ba ya magada bi kafin tsoron ran yana goni bana wa da bana bana wa ga min shay'in yin dora ga layaye na ishe babun nan ya yi zawan ji kpata e in na Allah subhanahu wa ta'ala kun ga jiya yi ishe babun nan su kuma fama sa'u da na zuku e dora e ga ga nígbà mẹ́ta jà ń zo tó láàzọ̀ ẹ̀dúró bẹ̀rẹ̀ gà ń yí tẹ́tà màtẹ̀hún náà fi yìí múdẹ̀tù hayatikum ẹ̀dúró bẹ̀rẹ̀ gà ń yí tẹ́tà wọ́n bẹ̀ yín ìṣèlú bá a bọ́ nínú ẹ̀yìn yóò náà yẹ zúún wọn àbẹ̀ àgbẹ̀dù yìí náà. الدنيا الزوال وزوال ما فيها يجو تو باتا دالا كيابو ان جورو بي مو يجو نسكو ìgbà láti àbò. Gbàgbóòrò ga tobo ẹnẹ sọ̀kọ́ inú ìlú náà, wọ́n tó ga azọ náà, wọ́n tó gẹ́ ń tiọ́, wọ́n tó gẹ́ náà azọ àná. Sọ̀kọ́ bá wọn máa ń dàlá. Ẹnẹ dábàá wọn àlá wọn gan. Wọ́n àbàkà wọn gbàmọ̀ yẹn náà àjẹgbẹ́ tí ègbè ne ga tuban waza yin yo daga na aka yi ga waza na mu amma ga tuban waza ugo ya ga dalilin ya toci mu kuma inda la ina da bayan Allah ya yi na khairun unge ga wa bafa nga mai na ce lake abu anan fala tuqaddimu alfani ala albafi ega le bo shi ne zuci tatiya ene to so anamo ega sai ye tatiya ko mo ega lai ye tatiya ko mo ega wa nimpa ile za tati nimpa ya alijanna ma ega biki azaba ile tati azaba alikiyoma ma kama mata'ul hayati dunya illa ghurur e ma weje pata etaya amma e bawo mo ne ne lo pa wọ́n gigi bá gigi bó gé gigi yé bàtà ìsẹ́lẹ̀ tó ọgbọ́n ọjọ́ lọ́wọ́ àfíríkà àjẹ́yìn ìgbà àwẹ̀ láti fi kó iye mọ́ láti fi kẹlẹ́ yé mọ́ láti fi kẹlẹ́ yé mọ́. amma yana da bayan Allah wa kaya da jinno na aje fana wa kuma na amma da wa na wajo ma hawo ya fan wa ga so na wuri a ce wo kuma inda Allah khairun wa abqa al malu wal banuna zinatul hayati dunya amma wal baqiyatu salihatu khairun inda rabbika thawaba wa khairu amala Duk yana leda ne gi yole da kuma ni fayyana egwu neza dama na sokwe ya we wote tie punguru wote ibada jina sokwe kupe ni pa ile sokwe ya arziki o ya ilimi ji amfani da ilimi ji weje bauta toci weje dama yin toci lokaci bata e da mun shono de we de no je ye amma ya guda والباقيات الصالحات خير عند ربك ma inda ku yanfadu wa ma inda layi sa ene da bai ene ke da goye gwan wanzu amma ene da ba so to ne zuwa da wani su kuza garwa ya yi da yi yo wani kaza da friji wani kaza kaza tai wani kaza a kaza sai yi da kaza an kaza da kaza kaza competition ta ga ga ya ga ji kan yin balla da ke wuce mai wuce ba da yi yo na لانه ليت داني كاي اكو كو تو كا سو اكي وكذا وزا با اكون بورو ما ان هؤلاء يحبون العاجلا ويذرون وراءهم يوما ثقيلا وكذا ان هؤلاء جنمي يحبون العاجلا إيه إيه

ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àjíwì àyè na mo gbẹ́ láàyè ìjọ sọ̀kú wa ibi iṣẹ́ àlèkè wọn dé sọ̀kú gan ẹni máa ń jẹ a ń bọ́ tó zọ à nga mo yẹn na gan gba ikpe yẹn gba ndị ní ìyàwó ní ìtura ya lílẹ̀ sí iná àmà ló dàbí jí máa lè sọ̀kú ẹ̀ èmi ya zanújà ìyí máa lè ti lè sọ̀kú ẹ̀ kan ma da fe mai jima wa ti an kalita shi ba wa ti ji amma le dunya wa ti fa kuma labawa ko da fargaba da zuwi fargaba mu jidan giraya ina ji na suna na e suna ina eh, liuda ne liuda ina juwa ne juwo ina je da ma na je da ma fiu alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun ama itɔ yi maa ni ano sɔkɔtɔ la wɔn ti ga wɔn ani ti nzɔyɔ aga mo nga ne eti nzɛ nnam a aga nga ne eti eti ko na imani sɔkɔtɔ mana mana alikiyo mana wa pete lillazi na amanu yaba ne yi imani bɛ toci bɛ kutiye toci wa baru ala tarikil malawi fi duniya a tɛ n gbɔn wu kye gan gangan bɛ mayi je na wa ye kpɛ haramu jono. هذا فقاد الله ما يجي على هذا هو ما يجي من حرم زينة الله التي أخرج قوة لعبادي والطيبات من الرزق ما يجي الناس قد يجيب مؤمن يجي لا قال لا ما يجي على هذا هو ما أما قال هو ما يجي هو تتاتي ما يجي يوم ما الدور فقال لا هنا لا فيها يو جيكي يو أذكي أنت فيه يو ملكي يو لقد جاءوا لوارو بياني يوم تسوكو جاي مالك يمناتكي أغني وعلى رفين يتوكلون أتكي كي الله ونبوجي دم بطلا مريجو فاتنا يندورو فاتا سوكو يبقونا أي غير أنا جاي يمنا تجيجيو والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما مضي sami da ajiye malik ya makana a gake yi zai ji ya ji ta nibuna e eh, lafiya dan gani da kaba iran ismi ya fi gwanta gwanta shi na ko kuma wazan kaga wasu da mai ji ma ne so ko a daya ke so ko a ta ji maki amana a ga yi zai ji wa wallahi mu'minuna hum allazina yajtanibuna kaba'ir al-ismi a ga yi zanen ya lafiya ya ne fi gwanta gwanta shi na ewe e, ya esaba ewura ya eji ajemaci ya ezuga mana esi ya ebi wiwi ya lóòdò lókàtí ọgbà ni tó ń zàgí etí wiwi ìgbà àwòrán ni alẹ́ṣẹ́ ẹ̀ kó ti sọ sí ìyàtọ̀ bá yá tó yìí alẹ́ yà á ṣe agẹ́nìkẹ́ ilé aga gbóǹtà gbóǹtà gbóǹtà lẹ́yìn náà àádásọ̀ kó zandendo wena lefi bonta wejo zandendo zuga manana lefi bonta wejo zandendo daye jina lefi bonta wejo to ko ga wuji e mali ke obo zanne jibo ka ji ba wa dono alayhi ji mali ke bo abo na gai wallazina yajtanibuna kaba'ir al-ithm alayhi lafiya gan ke zo fi bonta bonta jima sai fi cikon cikon jina والفواحش أما يكي لا يكي أنهم بيشتين أتلا بلابنا بعد الفترة الفواحش وإذا ما غضبوا أبكي ما دايجونا على تاوى هم يغفرون إيقانغان بيزيغا جاونا wọ́n á jọ ṣí ṣí ṣí ṣí ẹ̀lẹ́pàá táàbù wọ́n á nìkan tó fájú ní ọ̀rẹ́ mi ṣe láti lè à kẹ̀kí òyìn aka ke nusa na kwe dambo na shiga aji ebe bai bai wani to ajiya bai bai ajiya lumugwa an ga wajen gami jinsu ya ko wata mini ba kula ne ya diya maliki yau mana kula ne ya dị ka ala ahadin aga ajiyar dogo yin da alayi izai yi kwakwa ti gaskiya gana aga amma wani ga tufa da ajiyar dawon kwana to wasu ma da tufan su kuwa na taba a taba ko ti kasa wa ni e gba ni lamu ki te don chon mo bere wa nge ni ti sala mo bere je amma da be bu ti do ji adere to ngo mo inu da ku ba ise ke ke se ba ni bo ngo mo inu so na taba ko ti kasa wa ma da sa ti kasa so da na yi da kirke soci na daga kwa rufa rufa akwai da mini abu والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. فإذا قال بأن من جاء يبقى وغنشنا لأن جاء جاء aga tawa ga fa fa no si fa ga wuri don amma man ga ban be fa fa fa mu ye kuna ce do islam ya diniyon walakin yustaratu an yakuna al-hal ghayr muqid bil maru'a kalu kwa fa no ye fa mm, ah, no ina to a ce sa mutunci yana awo na ebe ebe ga fa su go mo mu ye ya ne ya ko ma ye ce ya ce ma da mataki ala ya tobo ga ala a fadan a da sifa da gunci ba bane mutunci ya sako da su cewa ga wani alimamu shafi yi sako da ya zoyi gamma nisto obiba walam ya obib kowa ba zanzo a ga ji fushi umaru gwagon aishan wana za wuce ta tagi wayo ujjaji na wani lona na ẹ̀dọ́ òjìyàn ọ̀láwọ́dọ́ wá jẹun àwọn aláwọ́dọ́ wá mọ̀nà kí lè wá jẹun arábẹ̀ ẹ̀rọ yíyí fá tó fá àmọ́ náà wọ́n jẹun ọmọ aláwọ́dọ́ wá jẹun tẹ́tẹ́ jí èsùn àti èyẹ ń jí tọ́tọ́ àyùn àti èyẹ ń jí àmọ́ ẹnu jí jù àwọn ìgbẹ́ǹkà ẹjọ́ wa láwúrọ wa láwúrọ wa yìí lọ fánà ẹ̀dọ̀ ń a ti dáwọ́ bẹ mùsùlùmí gíríkì ayé náà rẹ̀ fá yàtí ewu yàtí adé ẹni náà wọ́n àti tí ó ti ìgbà wọn àti ojú wọn yìí àti náà.

soko ya ga da ji sallah ga soko ya ji ala ya yi ya so tuna adamu ba ko jama'u ji man ga aya na nan a tun ci ji ete madina ci yo soko be go ya bata ga da hum rasulullahi sallallahu alaihi wasallam ila al-iman fastajabu annabi muhammadu ya ga da jiman da soko ya da jiman da me ga su soko miyo a ce ya annabi muhammadu soko ga to ya manzan ba ko da na yawo mai fa da ciwo mana to arba'in wuce ta bai daga sangoro jawa ji da alfa'ani mai kusa tuna so ko ga yi da wani wuce ya so ko dan ba ko abu so ko yi tibu ba mhm. wa qamu salata ameki kusa la gikin na kana ya wo maliki yoma e mana to azuana e mana abana e mana kuzana e mana zabe zayana aga ya allazina aqamu salata kana ya kusa la gikin na kana ya gobe da sallah yana na ko ga ti yi sallah na amma ga yi ku sallah ji kenan na sai ga gan addu'a bi shurutiha ga ne yi sallah bi wala su sharatu yi wa adabiha da ne da bai sallah ji na eh ga wuci ji zane ya ce ma ni ya da mana ne ko da bi ji an e an saguba kendo hankali waga doku da bayan lawo na a tiga lada wa ya shekpa bayan lawo bo kendo hankali waga teka loyi je na a tiga lada ka lawo ma teka ti didi wani tani ga bi salaji a joga ali musulmi yuna bi robba salaji ci wani bagaba da so tun yi ba to hankali a kpata ya duya so kuna a dan ba ko da ya de mawai fari ki Kwa mana kwayi da mini abu ladabi Sala, sharadin sallah cikin jiwa ne da yau sálà àyíjí sálà yẹn farafara fọ́dọ́ iná ìyanu tó wà one two three four fáfàrẹ́ ti go òtó àgbẹ̀ ànáwó bẹ̀rẹ̀ ó malawa alájà ni ó yàrá ìlú yàn ní ìṣúdáyé wọlé wọn di chapchap kámi àjọ wọn ni chapchap ọba di chapchap dọ̀gá chẹ́kì òwe wa sọ̀rọ̀ ní kúta làjí kìí títí náà ga bùkẹ́ bá mọ́ dáńdọ̀tí làjí ń dọ̀tí ìdíwọ́ náà yìí adaba waya addini kan wai sallah jana e garuku kan gani da sujada ya sannan ya ji amfani sallan doro a jina ibn sallah ya ji hanu e ga gani loro kwan gana mutai ya ce loro kwan gana mai ketu nula ketu da ke wuri elo ki ke ki kawo ketu ke so ta sagi kini boro ta ke kini a oje sallah ibn ruku ni sallah ku wa sallah sallah shi da etina ma ga ta daga ruku ba ta ta diti ne ci wata na farilla sallo yo e da maga farilla waya ya sallo sallo da ba adadin ba ku bane ne ye ke ji bena eh wale sala ya e la kirbe ba ji kan doro su je da guba adu jenni o ngani ta do o je ti ta ta ta ta ta ta ta ta

zan dole ki sala a ji anti ma ko a ji amfani wa bana wa waya to kuma wala aji ba da ji an wai sai ilimi ilimi wa ilimi kan do ji sala din da buru kube su da yamma fari ke ba ma su da yamma fari be ba ji da bu ke ba ma ajatu a galile titike sikile titinama ji kokaro la go o kemele ni kimo abana ngo da ijabu ko ina so ala oro nani oga jigbaro atetu wangi gaya jema wa lo ruku aya je wangi galati da titoke de wa so dana ma o ma je lati titiza na ewu ya wa da kimbo na ma o te lu gwa ruku o jeje ejuwe dandan de zumo de tu ipata e, on tu tani kanga go lo ruku e mu kucho kò yẹ dáa mẹ́wàá gúbà àbọ̀ ọ̀nà òun lábàkì gbogbo gúbà àbọ̀ òun lábàkì bìtí ti dúgbò gúbà àbọ̀ òun lábàkì yẹ́gùn òfin ẹ̀ òun lábàkì sọdẹ́dàdán ẹnu bùtì kálàwà nà lè tì mọ́ kálàwà nà lè tì mọ́ ó kàdí kí ni. wàlẹ́ ìmẹ̀jì pátá anáyàgùn gbùmù sí méjì sálọ sallallahu alayhi sallam wà sálà jẹ́ ànẹ́bì wọ́n ti masalaju anan o sai ga nabi sallama anan irji ka salli fa innaka lam tusalli je ba do la sallo do la di salla salla ga muju amma anan je ba do la sallo ji wala di salla uji je ba da salla ye ja je ba da salla ji wala di salla ta uji kan ji para para fa ga da go ni aga jani wa anan ji salla anan ke je ba da wọn àlebi sálà lókè tí èyí ṣe bàtà sálà di wọn láti sálà nga àlè mi kẹ fà òṣèlú ya rasulala àlebi mẹjà láwọn mi kẹ jíjìn nọ àlebi tí wú sálà àti ìṣe sọlá à mùsí wù sálà àlebi tí láwọn jẹ lóye sálà nù ka fèrè kí bá ma à ń bẹ̀rẹ̀ kí ká ká yín o ka jí gbàrú olúwa tẹ gbàrú bó o tí o o ka dọ̀rù kúbọ̀ olúwa tẹ gbẹ̀rù kú bó o dán wà á dẹ̀sọ̀dẹ̀ olúwa tẹ gbẹ̀sọ̀dẹ̀ dá kana ke ji fara fara fagana a ga wa ji an ji amfani wa kana yake jana kuku kana yake jana na walu tsaro dalika kuna abu na wani jona in na walu ajiyar yi yadda zaga ne na can gwaji tuba daga yinan nan nan na sako gaye suratun yara aikan da zika zuwa biddi فذلك الذي يدعو اليتيم ولا يحض ala ta'amil miskin سوى fawailun limusfalli azaba yana wailu aga wailun na go ganda tuyo dan nie ba ko yana ja nama kan be da ga yake tu bona ruwi parage na wa sake na ja nama sake ji karu jinde ba ga ba ga da me ji na ko kuma lafiyo yiji yana allazina hu an salatihim sahun wa ji ya atawayo dane kakuna amma a jona kelma na kasalaki tariku sala ntoro dodo de salle na uti musulmi kirkiya as-salatu imadu din faman taraka ha wa kai taraka din salle ko ya dinu yo zamboro gudu wa ga wan tiana na uta dili pata du gwadon sala no le dana a azam li ibadatu li badaniya ibada na ka pate di Allah pata ene yerike ibe gando tuna iti ya pilo ekiena erike ibe kabiri na ngai dio salla zandoro bu lugwana aji koto tike bayo ndange nge kabiri juo ngama la so kote ezo gara zandoro ya ezo salla kendo abolo pana amma sino aji pana amma sino ajana zage etini no yo to so kile ale ya doro bu foti amena aqamu sala aga ila ni ku ezo do salla ya aga ya ne ku sala ji so ko da mu hadu sala da ne ji sala na ma muqimu sala da ne ku sala ji kenan wa aqimu salata wa atu zakat ya salla ku yikini ya zakaya ko ga ya salla ja ya salla ku yikini e da idan bai ji salla ja ma jile ha wa ku salla ku yikini ka annabi ibrahim ba du'a ya gina rabbi bi anni muqima sala to kwa mi bai ibrahim la ta na ku salla yikini na wa min zuriyati to zuriyani sallah zaga waye e zaga tira ne e bebe sallah yana nga bai ko soci da wata da gwa ke bi de ugwani e shawu be bi de pandoro ake keke aba e to ga akini salata inna salata tanaha an al fahsha'i wal munkar ama we di sala to so mo yida o di sala to so mo yanse o ti de question mark o te o te ngba ko ko tàbí ìsálà àtọ̀ àtọ̀tọ̀ sálà náà ẹ̀dín àkọ́ àkúchẹ́ náà bọ́n náà ó ti sálà sọ̀kọ́ àjá alẹ́ ṣe àyè wọ́n àwọn òrùhùn tàbí ìyàwó máàlìkì yóò mọ̀ náà zàgáyì lámàrẹ́ àtọ́jì pátá tú yìí náà ṣúra bẹ̀ẹ̀ ṣàwùrà ń gé ẹgbẹ́ dáadọ̀ sí kámdóńdó agábẹ́ ń zóró sí èkú ṣàwùrà tàbí ìyè lágbà sódìdì ṣàwùrà náà wa jaha ce ga kya ma najima ma shara an dole dai wa shawara yake an dole wa benji na wa ce ga kya in dole wa benji rayuwar a many heads are better than one wa shawara wa da kamar kirbi tizi sai ga ne wanda kace ne kike yan do hiji babu shawara ma dan dan la ne je babu shawara na an ga ke kike zo sai kan kina jan gani amma da ta bai wa shawara on tin ga kila na ma al khair na da je shawara na ngala annabi muhammadu tono ya go wa da ba su na su ko to ko ru wa shawara da sahaba shi tono ga yan doro na wa muruhu shura bainau ko ga annabi ga wa hu fil am wa shawara da sahaba shi láti mọ́ọ̀tì wọ́n sára bí ayín gabala alurukun yan batu da ya fi gaza ni mana annabi wa shawara a hukun yan alhamda sana annabi wa shawara ko to ga ganin da min ba ko ye ba na yi ba ji era ce ne na abai wa shawara da zakiya ebe ne ne ga tunanin da shine da ben zakiya na ce da tunani ba ji dan mu wa shawara da ne da ne da ra ya tika sunan ga ya shawara ho to amma e ba musulmi to suku so kwanza je to be zayo e zangeyo so ko ga wa shara to wa wa shawara be yi o ko do ci wa je aye ju nga ga wa shawara wa ma bar wa lu ku ja wa lu ku ji eh amma nga be ji ji un boy wa shawara do yi fa ne bo ga ye bo je wa shawara do yi wala fa ba ga we fa ebole zai yabo shi wa shara da wani ne ga yadda wayo ngala uti ya bawo wa daga dan na gibo ma sa bawo ya to ya wa shara da zai to la ya o lawo ya da kirki so ga e wa shara da wani sai bawo yi da kirki kuma wa shara da wani e, e ma na ga ba ke ga wa shara da e ni ga yana dan dan ira yi ba ji ne ke wa shara da yin da an wannan hankali annabi muhammadu sallallahu ta'ala da wasallam ma washara da yi ummu salma ko na ji suru uda biya na alibeto maka ne ga ga ya yan nono wa yi ga da da zandoro dula da banzu zandoro mulatin wa yimidi je ga da kin matina saba ya ga alamu alamu a gogon annabi muhammadu a kuma ya ga ga bayan zubu ba ita ga yanzu amma fagade ai ga ajiya tí mo jẹ́ àyínà náà dégbà lọ́lọ́tú wọn nù yàn àmì náà wọ́n ayẹ̀gẹ̀ yìí náà dúdé yìí jẹ́ bàtí wá ṣára dè yàn ó mú sálìmà ilé sọ̀kú bẹ́ẹ̀ tó ṣára wọn yìí láyà níbi pọ́gánà gan dá wáza òtó láì kú òun adábọ̀ òzù dàgbà yẹn dòde mọ́ òtó tẹ̀lá jíyàn ẹ̀dá gbọ́mọ ànábi tẹ́ wọn tí tó ń á nima yushara watu daji o. so tudo sokola ya bo Shara kando yushara na luta doro ade kendo wa yeba wa yushara to yana ya amma wajen su kokarin luta doro to ba fata to ko lamarin muminin na naji a jero go fosina wa amruhum lamara ya tobe do yi shura shaurejo kalma eh na tsaye na umar yau sai ne bai je don bani ila ma sha Allah gan cina idan zo sai saka ban komiti saura ya ci da kutsai ngam ga ngam da ci mu ne wa yau da na ga alaji khali alifa na agogo alifa tatiya annabi muhammadu na ne wa ga ne ni bi da ne da kutsai sai da saura da shi سيدنا عثمان دبو سيدنا علي دبو الزبير دبو طلحه دبو سعد دبو عبد الرحمن بن عوف دبو abu sahara ta yadda umar da wato ya yaje kwamiti na ta ji shawara ya tiye da shi ya musulmi shi wani ko shawara wa na wa shawara zagin da siya da ya na ya na akuba na mai wani na akuba ba na laki ba na ne a cikin nuna kuji shawara gaya annabi majin ya shawara an ga abu jali na abu jali ko abu jali na gaya wa da na awuma to ma awuya to ma ga awuma akuba ba na gaya wa da ga awuma bana abu jali to mun fawaci mun fawaci mun wesarin mun mun ga mun ma wannan ta kan ga bulale awon mu

yi zai yi idan azaba wa mulki sabiyu aka ke fi na kuci na daga da ya jago eh yanta suruna eh wa wuce na kage ta da na kwaja ce ma wuce yanta kumuna eh jida eh jida mimman baba ya ta alaihi zango ga kiya ga ke jago na raja jíjí wọn kanu ya ibrahim annaka yi kanu ya una ya hafe aja na ko an yi birru an na ya yi ji ina na dan yi ta ba su ki ta a ce na guna e ce ya ce da ga fita ala ije na kawai na da zai bai suna ya fi zama a shi dace baban na mun zan na na wawuwa wasu lahun bishiyar ja'a ya jure ne jiya da kabaci yayo ba da wasu lisa'ir da fada'i kuma na jaya da kan ta ce cokoyi da bai wala su tafiya wani yona wa hada la yunafi wa sun lil bukrani idan na mai zawaba ne yanzu ba da hana kunna ne uku kuyare gaga jaye fa adáwọ́ ti fa èèfà àmọ́ àwọn ẹgbẹ́ ní agájá ẹyẹ tó kú èrè náà ìfún ya lára náà àti ìlàkẹ́ta tẹ́ ń gbọ́n náà wọ́n dá òkú pàdé lójì nínú dá òkú سيئة سيئة مثلها فمن يعلمون bọ́wọ̀ náà rá ìlàjẹ bẹ̀lá bá láwọ́ta sí ọ tẹ̀yí àtùn ètù jẹjẹ gá rájí ìdánwò gá àṣúsàn àjúwà rẹ̀ kí ọ ìdánwò tó. Ọjọ̀dáwò tẹ̀yí àtín tẹ̀yí àtùn nìsúwà. Ìgbàgbá ètù

ìgbàgbọ́ náà àti ẹjẹ́ àtọ̀rọ̀ ọ̀dọ̀ bá sọ pé fún wọ́n àkọ́bùtò fún òkè ìbòdì mísìlì máa òkè ìtòlì wọ́n náà yìí sọ bọ́ọ̀lù fòkádà ọ̀nà àmọ́ ẹ̀gá gá di di nǹkan fáwọn ti fáwọn gá tan àfáwọn gá ìlà biye dana man dono ola ko ga so gara ne ya la kai riwo no ga gigamo amma ji wa ji ga ma ko ga na ai ga jin awe amma un ga so no wa ji wa ko ga na ga so ko ta la du ba ko mana fa wa asla fa ajru ala allah innahu la yuhibbu zalimin eh allah yasu ne yabo ya azalimi jana ko ji azalimi insha allah igalle babu yana da karatu ba Allah subhanahu wa ta'ala addu'a so ku lugwa sifa wangi wangi na ji ta guru ya ni kiyo ya na so kon fe sifa ju ya yi so ta on fe ji ju ya yi ale ma ci de kino so ku panga ni ki man so ku da lafiya da kafaci ku da sirsu ku fa wanda ku da alkhairi ka ku da ishtiyadi ya tiya din islamu to to ne ne ba ta na so ku ya ne da albarka daga wanda ba su kwata da mu ya shi mu da kun yi ban fito to walhamdulillahi rabbil alamin